إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم ألمضى الله أترى صلاة فوانا محمد صلى الله عليه وسلم أتما تسود إن شاء الله lórí ìdánilẹ́kọ̀ọ́ látinú alkùránù karim látinú sóràtul mu'minun aya 35 أعوذ بالله من الشيطان الرجيم أيعدكم أنكم إذا متم وكنتم ترابا وكنتم ترابا وعظاما أنكم مخرجون أيهات أيات لما توعدون إن هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما نحن بمبعوثين الله سبحانه وتعالى كنت سواجو nípa إتا النبي tí ó sọ̀rọ̀ lẹ́yìn نوح عليه الصلاة والسلام ìyà tí àwọn èèyàn rẹ̀ tí wọ́n kọ́ sí lẹ́yìn ìgbà tí wọ́n sọ fún wípé wàhálà in àtọ́ àtún báṣọ̀rọ̀ mìtìlákò tẹ́ bá tẹ̀lé èèyàn ẹgbẹ́ yín ìnákùn ìlànà làkàṣọrùn ẹ ti dẹ́ òfò àyàrídùkùn wọ́n ń sọ fún àwọn èèyàn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn wọn ipe àyàrídùkùn ẹni yìí ṣó ń sọ fún yín anakum idamitum ìpètè ẹ bá ti kú wa kuntum turaba wa idama tẹ́ẹ̀dẹ̀ díyẹpẹ̀ tẹ́ẹ̀dẹ́gún anakum mukhrajun ipe wọn tún gbé yín dìde padà wọn gbé yín dìde ṣe tó sọ fún yín lélẹ́yìí àìháta àìháta lè má tó àdúrà tó jìnà tefetefe ni nǹkan tó ń sọ fún yín pé yóò ṣẹlẹ̀ n tí yóò sí iyèméjì ń bẹ́ tí gbogbo wa gbà òun náà ni pé à ń kú bẹ́ẹ̀ ni à ń bímọ kalẹ̀ àwọn ọmọ wa náà dàgbà àwọn náà tún jáde láyé àwọn náà tún bímọ kalẹ̀ ntí gbogbo wa tá à ń fojú rí ni níta rẹ̀ ń fojú rí o ni pé ẹni tó wá kúnnú wa ìgbà tán bá ti sin tán gbé sínú kòtò tá a bá fi lọ lọ tún wò lẹ́yìn bí oṣù mélòó kan a rí wípé ó ti ju ó ti kẹ́ fún a máa ra wọn sáyẹ́nsì egungun kọ̀ọ̀kan eléyìí ntí ò ṣe é takò rárá ni tí gbogbo èèyàn ń rí eléyìí ni àwọn òpònú èèyàn tí wọn nígbàgbọ́ nínú òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ni wọ́n ń sọ fún àwọn èèyàn tí wọ́n ń tẹ̀lé wọn ìpè àyàrídòkò ẹni tó pèrè lójíṣẹ́ fún yín ní tó ń sọ fún yín ni pé anakum ìdààmú tum tẹ́ ẹ bá kú wọ̀kúntum tó rọ́ọ́bá tẹ́ ẹ dẹ̀ díyẹ pẹ̀ wàá ìdọ́ọ́mọ́ tẹ́ ẹ dẹ̀ gungun anakum mukhrajun ipe wọn ó tún padà gbé yín dìde padà àìháta àìháta lè máa tó àdúrà in tó ń sọ fún yín pé yóò ṣẹlẹ̀ sí yín in tó jìnà tefetefe ni in hiya illa hayatuna duniya ìṣẹ̀mí tó ń bẹ òjùṣẹ̀mí ayé wa yìí lọ nàmúùtù táwa bá dàgbà ta kú wà náhìá àábìmọ kalẹ̀ táwọn ọmọ owó máa ṣẹ̀mí wọ́n máa náhùn bímọ rọ̀ọ́sẹ́yìn kò sí nǹkan tó ń jẹ́ pé n ó gbé wa dìde eléyìí ni nǹkan tí wọ́n ń sọ fún àwọn èèyàn wa gẹ́gẹ́ bí nǹkan tá a bára wa sọ lọ́sẹ̀ tó kọjá kò séèyàn tí ó máa tẹ̀lé èèyàn kan bó ṣọpọlọ ẹlòmíì ni yóò máa tẹ̀lé gẹ́gẹ́ bí àwọn eléyìí ṣe sọ fún àwọn èèyàn wọn ìpètè ẹ bá tẹ̀lé yẹn ẹgbẹ́ yín ẹ ti ṣòfò whereas àwọn náà ń bá wọn sọ̀rọ̀ ni wọ́n dẹ̀ fẹ́ kán gbanú táwọn ń sọ fáwọn so tó túmọ̀ sí wípé kò sẹ́ni tí ó máa tẹ̀lé yẹn ṣùgbọ́n yìí tí ó pọ́n wa lé òun ni ká yẹ pẹ̀rẹ̀ ara wa wájú ọlọ́run ọba subhanahu wa ta'ala tó dá wa ẹni tí ó tẹ̀ láṣẹ ọlọ́run yóò tẹ̀ láṣẹ ẹgbẹ́ rẹ̀ yóò tẹ̀ láṣẹ èèyàn ẹgbẹ́ rẹ̀ in fact ó lè tẹ̀lé àṣẹ ẹni tí ọpọlọ rẹ̀ tó kúrú ju ọpọlọ tiẹ̀ lọ ṣùgbọ́n pé èmi mi ìtẹ̀láṣẹ anybody ni ìtẹ̀léròrí anybody ìrọ́ ni ẹni tó lóun ti kàwé òun gba pòfẹ́sọ̀ òun gba gbogbo ẹ̀ ìròrí àwọn èèyàn kan náà lòun ló máa parọ́tì bíi kó máa parọ́tì ìròrí àwọn èèyàn bíi karl marx àwọn bíi frederick angel àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ thomas hobbes àwọn philosophers lóníranran àwọn orí wọn ni yóò máa gbé kalẹ̀ ni yóò máa sọ yóò láwọn ọ̀mọ̀wé wàrà ìròrí èyìn ẹgbẹ́ rẹ náà ni tó ń sọ fún àwọn èèyàn ó lo enlightened or educated irọ́ gbogbo ẹ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní wọ́n máa sọ fún àwọn èèyàn wọn wípé ẹni tó ń pè rẹ̀ lójíṣẹ́ fún yín ayẹ̀rídùkùm annakum ìdàmìtùm ṣe tó sọ fún yín òun ni pé tẹ́ ẹ bá ti kú wọ kúntùn tóra ọba wa yìí lọ́mọ tí ẹ di ẹ̀pẹ̀ tí ẹ di gbogbo anakun mọ́kànjú wípé wọn ó padà gbé yín dìde àìhàtà àìhàtà ni máa tó àdúrà in tó ń sọ fún yín in tó jìnà tefetefe ni kò pọ́síbù in hiya ilà hayatuna duniya ayé yìí nìkan náà ni nàmúùtù wà náà yà tá a bá ti kú àwọn mi ò máa ṣẹ̀mí wọ́mà náhùn bí má rọ̀ òfin kò sí tó ń jẹ́ pé wọ́n gbé wa dìde gbólóhùn ẹ̀yí ó ń takun táǹpé ní ìgbéǹde ọlọ́mọba subhanahu wa ta'ala lára ń tó fi ròyìn ààrẹ òun náà ni pé máàlìkì yẹ́wò mi dín ọba tó ní ọjọ́ ẹ̀sán sàwọn eléyìí ò pé kò gbà pé nǹkan kan bẹ tá ní ẹ̀sán ẹni tó bá ti kú ó ti kú náà nìyẹn títí ẹ ti parí síbẹ̀ yẹn àwọn ẹlòmíì ló tún máa láyé lọ wọn àdẹ nígbàgbọ́ nínú pé ìkankan ń bẹ tó ń jẹ́ pé ayé ó parẹ́ ayé ó mọ kọ̀ntínú bẹ́ẹ̀ lọ náà ni nàmútu wa náhìá táwa bá kú ni ò túmọ̀ sí páyé ti parẹ́ àwọn mi ò máa lọ ayé lọ so ló fà tó wípé láàrin àwọn onísáyẹ́ǹsì kò sẹ́ni tó lè sọ pàtó ìgbà tí ayé bẹ̀rẹ̀ wọ́n kàn máa mú àwọn oríṣiríṣi ọ̀rọ̀ wá ni àwọn míì wọ́n á ní ilẹ̀ tá ń bẹ́ ń bẹ̀ yìí ó bẹ̀rẹ̀ ní nǹkan bí six million years sẹ́yìn òun ni life ó wá sórí ilẹ̀ tá a wà yìí ṣùgbọ́n universe gangan fún rẹ̀ wọ́n á ló wá ó bẹ̀rẹ̀ ní nǹkan bíi thirteen point eight billion years ago gbogbo eléyìí náà àròsọ ni àwáwí ni kò sẹ́ni tó mọ̀gbà náà ẹni tó ṣe pé gbogbo pọ́ǹgà fún rẹ̀ dáyé nísìn is less than hundred years ó ń sọ fún wa pé ilẹ̀ tá ń bẹ́ẹ̀ ti lo six million years àbá ayé gan thirteen point eight billion years ago òun ni gbogbo ayé ló ti ń bẹ universe wọ́n tún sọ míì náà wọ́n á ní universe yìí kò ń ṣe ọ̀kan ló ń bẹ universes ni àbí multiverse ló ń bẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí náà wọ́n á ní àwọn scientific facts ni wọ́n á dẹ̀ kó lójú kan wọ́n ń sọ ṣùgbọ́n fẹ́ káwọn èèyàn gbà á lọ́wọ́ àwọn pé tòótọ́ ni bẹ́ẹ̀ náà ni wọ́n ní ìran méni àtàrà ìnàkílà ti evolve wa ìyẹn àwọn tó bá believe in no theory evolution nínú àwọn tó pèrè àwọn scientists gbogbo àwọn nǹkan wọ̀nyí àròsọ ni ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala jẹ́ ká mọ̀ wípé ayé yìí ó nípìlẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ìpìlẹ̀ tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ń sọ ń pa ayé kò tó billion years táwọn ń sọ yìí bẹ́ẹ̀ ni kò ilé ayé tá a wà yìí gangan fúnra ẹ̀ ni kò tó million years tí wọ́n sọ yìí bó làwọn ti rí títí wọn wọ́n lè láwọn ṣe àwọn carbon dating kan ìgbà tí àwọn ṣe àwọn test kan àwọn ìwọ́ tó ṣe yí pé orí nǹkan tó súnmọ́ olóhùn ṣe tẹ́ẹ̀sì kan òfin wa mọ̀ pé ilé ẹ̀ta bẹ́ẹ̀ yìí ó ti lo mílíọ̀nù years kan látara àwọn bóyá dinosaur kankan mara wọn tí wọ́n wo kìíní ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn nǹkan míì tán rí ó ń pè wọ́n ní ṣùgbọ́n believe power làwọn mọ̀ àwọn làwọn mọ̀ ń pa gbogbo nǹkan ìrọ́dẹ̀ ní gbogbo eléyìí sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala jẹ́ ká mọ̀ pé àwọn tán síwájú wọn náà máa ń sọrú nǹkan báyìí wọn á ní ìníhíyà ìlà àyàtúnà dúnìyà ayé iná gbogbo ẹ̀ náà mútu wà náà àyà àákú àwọn kan ó máa ṣẹ̀mí lọ wà máa náà nù bí má bọ̀rọ̀ fíìn kò sí ń jọmọ́ pé wọ́n ó gbé wa dìde so wọ́n á sọ oríṣiríṣi ìpè ayé yóò máa kọ̀ntínú bẹ́ẹ̀ náà ni ló fi jẹ́ pé ní àwọn àsìkò tó ti kọjá ó láwọn èèyàn kan táwọn afẹ́sìn àmọ́ pé ní adáhàrí àná làwọn tá ń sọ tí ọlọ́wọ́n ọba sọ ní alukur'an yìí that is ayé tá a wà yìí nìkan náà ni wọn à ní bìlíìfù nínú nǹkan tó ń jẹ́ ọjọ́ gbéǹde wọn à ní bìlíìfù nígbà pé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ló dá ayé wọ́n bìlíìfù wípé àwọn nǹkan jọ ń bẹ papọ̀ pẹ̀lú ọlọ́run ìyẹn àwọn tán bá gbà ipe ọlọ́run ti ẹ̀ ń bẹnu wọn ló fi jẹ́ pé àwọn èèyàn bíi aristotle àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n nígbàgbọ́ nínú wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala dá àwọn nǹkan pé àwọn nǹkan ò máa bẹ wọ́n bìlíwù wípé àsìn ọlọ́run ìyẹn tó bá ṣe pé ó ń bẹ òun àti gbogbo àwọn nǹkan tó ń bẹ lásìkò kan náà ni so kò ń ṣe pé ọlọ́run ọba dá àwọn nǹkan kan kọ́ wọ́n jọ ń bẹ papọ̀ ni eléyìí ni tí àwọn afáà máa pè ní kídàmùl àlàm òun náà ni pé gbogbo tó ń bẹ láyé nìyí wọ́n exist papọ̀ mọ́ ọlọ́run ni kò ṣe pé ọlọ́run ọba dáhùn ìròrí eléyìí ìròrí kẹfẹ́rí ni èèyàn kó gbọ́rọ̀ pé rẹ̀ ní mùsùlùmí kò dìrò eléyìí sórí tó bá dìrò eléyìí sórí kò ní ìpín kankan nínú islam kódà kó kírun kó gbáwẹ̀ kó lọ ájì kó ṣe gbogbo ń tàn níṣẹ́ ìjọsìn tó gbà wípé ọlọ́run ọba àti àwọn ẹ̀dá tó kù sánmọ̀ ni ilẹ̀ ni omi ni ìpọ́njọ́ ń bẹ papọ̀ pẹ̀lú ọlọ́run subhanahu wa ta'ala ní àsìkò kan ni so eléyìí tí wọ́n ń pè ní eternity of the universe eléyìí kò ń ṣe àdìọ́kàn ẹni tó pèrè mùsùlùmí ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ni creator òun lọ́ba tó dá gbogbo nǹkan àwọn nǹkan yìí ò máa bẹ in existence tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí nǹkan kan tẹ́lẹ̀ ọlọ́run ọba ló dá wọn ṣùgbọ́n ká gbà wípé gbogbo nǹkan bẹ pẹ̀lú ọlọ́run ọba simultaneously kò ṣe pé ọlọ́run ọba ló dá wọn eléyìí ìròyìn àwọn èèyàn bíi aristotle ni wọn ló fi jẹ́ pé nǹkan tó máa ṣe ni láàánú oníkẹrẹ èèyàn tó péré ní mùsùlùmí ṣùgbọ́n nǹkan òye yóò fẹ́ lẹ́rẹ̀ẹ́ máwọn èèyàn kan yóò ní àwọn tí wọ́n mọ̀ ń pa sáyẹ́nsì òfin rẹ̀ gan lè mọ pé rẹ̀ ní aristotle ẹlòmí lè mọ pé rẹ̀ yóò lóhun ní karl marx ta ni karl marx ẹni tó ní kò sọlọ wọ́n mùsùlùmí ò réyàn fi rẹ̀ tì òun fi rẹ̀ tẹni tó ní kò sí tó ń jọlọ ìròyìn àwọn èèyàn bíi karl marx tán gbà wípé kí ni ìta bá rí nìkan ló exist ẹ eh, malaika kò exist alujanu kò exist ọlọ́mọba allah wọn exist kí ló dé torí pé kí ni àwọn àrí wọn wọn ń pè ní àwọn materialist that is n ta àfojúrí nìkan náà ni to exist bó tẹ̀ jẹ́ pé irọ́ làwọn náà ń pa torí pé tó bá bẹ̀rẹ̀ lọ wọn láwọn believe náà microorganisms kan ni kò fojú rí wáyé tó believe pé exist ṣùgbọ́n bí tán lọ gangan ni pé wọn fẹ́ nígbàgbọ́ nu allah wọn fẹ́ nígbàgbọ́ nu àwọn nǹkan tí ẹ̀sìn sọ so àdánwò ńlá ni ẹlòmí owó sùsù á ní kí ni gbogbo nǹkan equality equality ó yẹ ká ṣe irọ́ ni ìjọ wo ni àwọn èèyàn ti ṣe equality láàrin ọkùnrin àtobìnrin wọ́n ń pèpè sí ṣùgbọ́n irọ́ ni nílùú títí wọn gan fúnra wọn nídìbò fún obìnrin pé kójó lórí ìlú wọn tán bá ṣe é ó lè jẹ́ pé nǹkan yìí ó kàn já wa bẹ́ẹ̀ ni wọ́n á equality ọmọ ènìyàn ní wọ́n separate láàrin àgbàlagbà àtọmọ kékeré wọ́n á léyìn kan ò lè dìbò àfi tó bá tó éèjì kan ẹ̀dẹ̀ ní equality ń bẹ so àwọn nǹkan míì táwọn èèyàn ń pèpè sí wọ́n máa ń sọ lẹ́nu ni láti lè fi gọ àwọn èèyàn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà náà gba ìtànjẹ náà gba àgọ̀ náà gba kán máa fi lọ́kúlọ̀ làwọn irọ́ lẹ́nu gbogbo ẹ̀ wọ́n láwọn ń jà fúdọ́mọ fún fúdọ́mọ àwọn èèyàn kálukú ni wọ́n ní fúdọ́mọ àti ṣe tó wù wọ́n àwọn èèyàn kò fẹ́ múra bákan ẹ̀ ni wọ́n gbọ́rọ̀ múra ẹ̀ dẹ̀ ni wọ́n ní fírídọ́mù àwọn èèyàn kò fẹ́ ló gbèsè ayé kan ẹ̀ ni kí wọ́n mọ́ lò ẹ̀ ni wọ́n ní fírídọ́mù so ìfẹ́ ti n tí àwa ní nígbàgbọ́ àbí níròrí fẹ́ fọ́ọ̀sì ẹ̀ lórí àwọn èèyàn ní orúkọ pé kí ni àwọn èèyàn ní fírídọ́mù ní kàbí ọjọ́ mélòó kan sẹ́yìn ni wọ́n ń sọ àwọn ìlú míì ní bí abí france àbí nkankan ọmọbìnrin ó lè tẹ̀rẹ̀ ẹlẹ́kìn ọba aláṣepọ̀ tí ò bá tí ì ju bí ọmọ ọdún bíi mẹ́tàlá àbí nkankan lọ ṣùgbọ́n gbà ló lè mari kò lè mari until ìgbà tó bá tó age eighteen but ọdún ó lè tẹ̀rẹ̀ ẹlẹ́ so kí náà ń pèpè sí wọ́n ń pèpè sí ìbàjẹ́ ṣùgbọ́n ẹni tí ó bá ń wò tóun náà tó ṣe pé ọpọlọ ò pé dáadáa yóò ní ẹ̀pá ìpá ẹ̀ tí yàn máa marry ní age eighteen kò ní discuss why tí ọmọ obìnrin ó tẹ̀rẹ̀ rẹ̀ ní age thirteen kò ní discuss yìí ṣùgbọ́n why tó máa marry ní age eighteen ẹni tó bá marry kí ló ń ṣe wọn náà marry obìnrin kan kí náà ń ṣe fúnra ọmọbìnrin bẹ́ẹ̀ lóun jẹ́ pẹ́tẹ́ bá wo àwùjọ wọn ẹ̀rí àwọn ọmọ tí òjò ọmọ thirteen years old lọ fourteen years old láwọn ọdún bíi twelve years làwọn pé ó ti bímọ yóò dẹ̀ gbé ọmọ yẹn sọ́dọ̀ àwọn òbí rẹ̀ wọ́n mọ̀ bá tọ́ kò sí nǹkan tó burú bí tó ṣe ń bẹ̀ ṣùgbọ́n tó bá lòun fẹ́ mari èyí wọn ni wọ́n á takò ní wọ́n á ní minor ni ṣùgbọ́n tó bá fẹ́ ṣe zìnà wọ́n á promote ẹ̀ wọ́n á fún support lesbianism homosexuality obìnrin àtòbí fẹ́ bára wọn láṣepọ̀ ẹ̀wọ̀n ni freedom kí la fẹ́ ló ń belé yìí òun náà ni wípé àwọn èèyàn máa gbé ìròrí oríṣiríṣi kalẹ̀ wọ́n bá dẹ̀ ti sọ wọ́n ara àwọn èèyàn tí ó tẹ̀lé wọn irú ẹ̀ náà ni táwọn eléyìí sọ wípé àìháta ya tẹ̀lé máa tó àdúrún ẹni tí wọ́n promise yín nǹkan tó ṣe wípé ó jìnà tefetefe ni kò sí nǹkan tó ń jẹ́ pé wọ́n gbé yín dìde ènìyàn ìlà àyàtúnà dúníà náà mú tu náà àyà ayé iná gbogbo ẹ parí sí namutu anahya àwọn àkókù àáfà àwọn ọmọ wàálẹ̀ táwọn náà dàgbà táwọn náà padà tún kú àwọn náà tún àwọn ọmọ tí wọ́n lẹ̀ wọ́n máa nahnu bimabu'uthin kò sí nǹkan tó ṣe wípé ó ń jẹ́ wípé wọn gbé wa dìde so ìsọ wípé kò sí tó ń jẹ́ ọjọ́ gbéǹde eléyìí gbólóhùn kẹfẹ́rí ni àwọn kẹfẹ́rí náà máa ń sọ bẹ́ẹ̀ wọn ló jẹ́ pé ọlọ́run ọba sọnù àyà kan ó ní záàmà lẹ́dínà káfọ̀rù àwọn kẹfẹ́rí wọ́n ń sọ wípé allah ibrahim ipe wọn ní báwọn dìde kúl bala wọ́rọ́ bì ọlọ́ni sọ fún wọn pé bala wọ́n gbé dìde wọ́rọ́ bì mo fi ọlọ́run bá mi búra lẹ́tùbọ̀ àfúnà wọ́n gbé dìde súnmọ́ láti náà bí mo àmì tún ntẹ́ ń kálukú gbélé ayé rẹ̀ ṣe wọ́n fún nírú rẹ̀ wàdáàlì kàlọ́lá ìyẹ̀sẹ̀ ìgbé yín dìde nǹkan tó rọrùn ní bó lẹ ṣe dáyé ọlọ́run bá subhanahu wa ta'ala dá yín láti bí omi lọ́gbọ́lọ́gbọ́ bàbá yín tó ń ṣe adam ọlọ́run ọba dá láti bí yẹ̀pẹ̀ ó dẹ́ ẹ̀yin ọmọ láti bí omi lọ́gbọ́lọ́gbọ́ nígbà tẹ́ ẹ jẹ́ nǹkan hal ata'ala al-insani hinun nadar lam yakun ẹ̀yin ni ẹ wà dẹni tí ó máa ṣe kọ́ńkọ́ tí ó jọrọ ẹ̀ lójú ọlọ́wọ́n bó ni ẹ ṣe nǹkan ẹni rárá ẹ̀ níṣe ẹ máa fi ìròrí àwọn èèyàn ẹgbẹ́ yín ẹ máa fi gbá ọ̀rọ̀ ọlọ́wọ́n bá dànù ẹni ẹni táwọn bàbá wa sọ ni ẹni tí àwọn ẹ̀yà wa sọ lélẹ̀ ẹni tí community tí wọ́n decide lé lórí lélẹ̀ ẹni tí ìlú decide lé lórí ni ẹni tí national assembly sọ lélẹ̀ subhanallah ọ̀rọ̀ tí àwọn èèyàn ẹgbẹ́ yín àbáwọn tí wọ́n ti ẹ̀ lọ́pọlọ tó yín tí wọ́n ń sọ ẹ̀ máa fi gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala dànù àwa ni ẹ èmi ò fẹ́ gba wèrè mẹ́sìn tèmi ni wọ́n rà so ti gba wèrè mẹ́sìn ọ̀rẹ́dì ni torí wípé in tó ń sọ yẹn ní ìròrí èèyàn kan ni ìròrí èèyàn kan òun ni tí wọn náà ń parọ́tì ó wá dá kéèyàn juwọ́jú sẹ́lẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala tó dá káwọn èèyàn tiẹ̀ ní ah, ẹni àgọ̀ ní ọ̀dẹ̀ ní kí mo fi gọ̀ kí mo fi jọ́ dẹ̀ òun tẹ̀lé ètò alukur'an tí ma wá tẹ̀lé ètò alukur'an tí mi tẹ̀lé ètò sunna muhammad sallallahu alaihi wa sallam ṣé ìròrí karl marx ni kí máa tẹ̀lé kí máa tẹ̀lé ìròrí charles darwin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn èèyàn jẹ́gẹ́jẹ́gẹ́ ìròrí tí wọ́n ní màá máa tẹ̀lé màá fi ìròrí ọlọ́run ọba tó dá mi tó dá gbogbo nǹkan màá fi tọ́lọ́run ọba subhanahu wa ta màá fi tó sọ màá gbé jù sílẹ̀ màá fi ọ̀rọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam màá gbé jù sílẹ̀ màá máa tẹ̀lé ìròrí ọmọ ènìyàn ẹgbẹ́ mi abẹ́ni tó ṣe pé mo níwèétì jùlọ níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala màá wá nígbà yẹn mo tó lajú kó ronú sí ni so àwọn wọ̀nyí wọn ní wọ̀mọ̀ náà níbi má bọ̀rọ̀ sí ni wọn wà ní gbáwà dìde ara wọn yẹ kẹta ní ròyìn náà tán pera wọn ní mùsùlùmí lónìí ọ̀pọ̀lọpọ̀ míì ló bìlíìfù nu tí wọ́n ń pè ní reincarnation òun náà ni wípé tí òkú kan bá kú sí wọn á ní ẹ̀mí rẹ̀ yóò bọ́ sínú ara mi ó lè jẹ́ pé wọ́n ní yóò bọ́ sí ara ẹranko kan àti gbẹni tó ń pè rẹ̀ láàfáà táwọn èèyàn náà dẹ̀ recognize as àfáà bí o bó tiẹ̀ jẹ́ wípé kí ni àwọn aláìmọ̀ ni ó recognize irú èèyàn bí as àfáà tí wọ́n pè ń ṣe wù ó ń sọ publicly ni lórí tẹlifíṣàn wípé in tó ń jẹ́ ìgbéǹde òun náà ni pé tíyàn kan bá ti ku ẹ̀mí rẹ̀ yóò wọnú àwọn ẹranko mi ẹranko yẹn ó lè jẹ́ bí olóńgbò ó lè jẹ́ bí ajá tó wá ṣe pé nǹkan dáadáa ló ṣe kó tó kú yóò máa lọ gbádùn lọ́dọ̀ olówó kan tó bá ṣe pé nǹkan tí ò dáa ló ṣe kó tó kú wọ́n ó máa fìyà jẹ lọ́dọ̀ olówó kan that is ẹranko tá à ń rí wọ̀nyí alikiyama ti tiwọn nìyẹn láti lè fi takò tí a mọ̀ sí mahadul abdan òun kọ́ ní kọ́kọ́ sọrú ẹ̀ àwọn kan ti sọrú ẹ̀ síwájú àwọn míì náà ń bẹnu àwọn tẹlomi máa ń lẹ́rẹ̀ ẹ̀ mọ́ láti ti àyè àwọn èèyàn bíi avicina tí wọ́n máa ń pè ní ibn sina ṣùgbọ́n àwọn west wọ́n á pè ní avicina mùsùlùmí tí nǹkan òye yóò ní ẹ wọ́n fẹ́ borúkọ ẹ jẹ́ mọ́jẹ́ ká gbà fún wọn o ibn sina ni wọ́n sọ di avicina o kí ló ń lẹ́rẹ̀ mọ́ ibn sina ṣùgbọ́n ibùn sina òun ṣe mùsùlùmí torí pé lára àwọn tó gbà wípé kò sí tó ń jẹ́ ìpè ọlọ́wọ́n bó gbé wa dìde ntí ọlọ́wọ́n bá sọ nú àmọ́ iye ààyè nú alukur'an kò gbá wọlé òun náà ni pé ìgbéǹde wa ntọ́lọ́wọ́n bá fi tì sí ọ̀dọ̀ àwọn kẹfẹ́rí zaama lẹ́dínà káfọ́rù aláyọ̀rọ̀ àfù òun lòun sọ tiẹ̀ torí pé ó ti kọ́ filọ́sọ́fì ọ̀pọ̀ rẹ̀ ti dàrú tá máa ń sọ̀rọ̀ pa filọ́sọ́fì tó ní í ṣe pẹ̀lú aristotelian school kò sí mọ iye fẹ́ sọ̀rọ̀ ń pẹ́ tí wọ́n ní mọ sọ̀rọ̀ ń pa àwọn èèyàn bíi ibn sina máa sọ̀rọ̀ ń pa àwọn èèyàn bíi alfarabi torí pé kí ni àwọn tí wọ́n spread ìròrí aristotle nínú àwọn tí wọ́n lẹ́ra wọn mọ́ islam ní àwọn èèyàn bíi ibn sina avicina bákan náà àwọn èèyàn bíi alfarabi àwọn èèyàn bíi ibn rushd àwọn tán spread ìròrí aristotle ni débi pé a rí i tó kọtíra nu wọn tó ń try láti defend aristotle lórí ọ̀rọ̀ wípé kí ni kídàmùlà àlà ìpè ọlọ́wọ́n ọba subhana wa ta'ala àti àwọn nǹkan tá a rí i wọ́n jọ bẹ̀rẹ̀ simultaneously ni torí pé ìròrí aristotle nìyẹn ìròrí aristotle lára ẹ̀ náà ni wípé kò sí nǹkan tó ń jẹ́ gbèǹde ni sọlọ jẹ́ pé àpọ̀rọ̀ farabalẹ̀ ká mọ àwọn tá a mọ lẹ́ra wa mọ́ so àwọn èèyàn bíbù sínà náà gbà wípé kò sí tó ń jẹ́ pé ọlọ́run bó gbé wa dìde ní ara kí ni ìyàtọ̀ láàrin statement yẹn àti statement yẹn tó sọ pé àyàrídùkùn ànẹ́kùn ìràmìtùn tó ń promise yín pé tẹ́ ẹ bá ti kú wọ̀kúntún tó rọ́ọ̀bàn wà ìlọ́mọ́n tẹ́ ẹ di ẹ̀pẹ̀ tẹ́ ẹ dé gungun ànẹ́kùn mùkàràjùn wípé wọ́n gbé yín dìde padà so statement yìí aristotle òun náà ni statement yìí òun náà ni statement Avicenna àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tí wọ́n ní rúrò rí báyìí ẹni tó bá ń sọ wípé ọlọ́run ọba ò ní gbé wa dìde ní ìgbé dìde ara lóyún bẹ́ẹ̀ ò nípinnu Islam ẹ̀ẹ̀mí kan ló máa wọnú kinní kan lọ ó máa wọ ẹ̀mí kan máa wọ ọlọ́run ọba ó gbé wa dìde ní ìgbé dìde ara ẹ̀mí ó wọnú ara wa padà ọlọ́run gbé wa dìde padà ṣùgbọ́n gbòkè ẹ̀mí kan wọnú ara kankan lọ yàtọ̀ sí ara ẹni tí ó ń bẹ lára ẹ̀ láyé ń bí eléyìí kò kí ń ṣe àkídà islam kò ń ṣe ìgbàgbọ́ islam ló fi jẹ́ wípé ta bá ń sọ̀rọ̀ ń pa àwọn nǹkan tí wọ́n ń pè ní articles of faith primary school ni ó ti kọ́ wa ìpìlẹ̀ ni wọ́n ti kọ́ wa nu kéwú òun náà ni ká nígbàgbọ́ nu kíni ọjọ́ ń gbé ní alkiyama wàlíyómi àhìr ká nígbàgbọ́ nu ọjọ́ ń gbé ní alkiyama sọ ẹni torí kò sí tó ń jẹ́ ọjọ́ ń gbé ní alkiyama ó ń pe alukur'ani nírọ́ ni kò dẹ̀ nípìn nínú ẹ̀sìn islam kò bá nígbàgbọ́ nu gbogbo nǹkan tó kù ẹ̀mí gbọ́ lọ́wọ́n bá gbọ́ but the only thing kan ni pé eh, ọ̀rọ̀ ń pa resurrection yẹn ikú máa gbó wa mi really eh, agree pẹ̀lú yẹn ṣùgbọ́n mo gbà pọ́lọ́ ọba ló dá mi mo gbà pọ́ ló dá mi kò sí yàtọ̀ láàrin statement yìí àti statement àwọn kẹfìrí maka ọlọ́ọ̀bá subhana wa ta'ala ni wàlá ìsà altauman khalaqahum tó bá bẹ́ẹ̀ lọ́wọ́ pẹ́ta ló dáwọn lẹ́kùn lúnà allah wọn ni allah ló dáwọn ṣùgbọ́n pẹ̀lú gbogbo ọlọ́ọ̀ ní kẹfìrí ni wọn ẹni tán bèèrè lẹ́pẹ̀ta ló dẹ́ ọlọ́lọ́run ló dáhùn ọlọ́run ní kéferì ni torí pé kí ni ó takò àwọn nǹkan tó pọ̀ ìjọsìn tó yẹ kó fi fún ọlọ́run ọba nìkan kò fi fún rárá yóò bọ ubal yóò bọ lat yóò gbé pèsè fún ubal yóò gbé fún lat bẹ́ẹ̀ lórí náà ṣe ń ṣe yóò wá kírun mọ́ṣáláṣí yóò rẹ̀ tún gbọ́ ọdún egúngún lọ yóò lọ bá wọn ṣọdún ẹ̀yọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó lè pa méjèèjì papọ̀ tó bá fẹ́ ṣe islam ṣe islam ìṣe ìsìláàmù ẹni ó túmọ̀ sí pé kí ni ó gbọ́dọ̀ gúnran fún nǹkan mi ó gbọ́dọ̀ gbára lé nǹkan mi ó gbọ́dọ̀ máa ké pe nǹkan mi lẹ́yìn ọlọ́run àlùjọ̀nú ló pe rẹ̀ ní àbí omi ó gbọ́dọ̀ ké nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí ni tá ní islam ṣùgbọ́n ká máa da gbogbo ẹ̀ ká máa da papọ̀ ẹlòmíì yóò ṣe yóò amọ́ṣáláṣí yóò tún gba chọ́ọ̀chì lọ tó wíwá tí yóò tún gba ilé àwọn aláwọ̀ lọ wọ́n lẹ́wọ̀n torí bó ń jọba lu kúfúrú nìyí kò sí èméjì ń bẹ́ ọlọ́wọ́n bá ní òtúkúlù fi sílmi káfàtán wà látẹ̀tẹ̀ bí àti ṣàìtọ́ iná wùlẹ́kùnmọ̀ àdúgbò mubí ẹkú sínú ìsìlámù pátápátá àwọn ìlànà tí ṣàìtọ́ tó gbé kalẹ̀ fún ẹmọ́ tẹ̀lé iná wùlẹ́kùnmọ̀ àdúgbò mubí ọ̀tá tó fojú hàn ṣàìtọ́ ń bẹ́ sí ń promote culture náà ni ẹ eh, máa promote culture kò sí problem ó pàdé ọlọ́wọ́ subhanahu wa ta'ala ọlọ́wọ́ bó o ní gbàǹkan kan illa man atalla bi qalbin salim àfẹn tó bá bọ ọlọ́wọ́ bá pẹ̀lú ọkàn tó lálàáfíà ọkàn tí ó sẹ́bọnú ẹ̀ abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ó má ṣe wá ní ẹlẹ́bọ gbogbo ọ̀nà tí yẹn fi ṣẹbọ pẹ̀lú ẹ̀ kọ́lọ́wọ́ subhanahu wa ta'ala kó yà wáyà. sọ wọ́n ní ìyàlá hayatuna dúnìyà ayé yìí nìkan náà ni nàmútu àákù wà náhìá àwọn ọmọ owó máa ṣẹ̀mí wọ́n máa náhùn bí máa bọ̀ ọ̀sìn kò sí tó ń jẹ́ ọjọ́ ń gbéǹde in huwa illa rajulun iftara ala allahi kadhiban ẹni tó ń bá yín sọ̀rọ̀ yìí ó kàn dáadáa parọ́ mọ́ ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ bó ránṣẹ́ o wà máa náhùn láwùbí mùmìnì à nígbàgbọ́nú rẹ̀ ń tiwa wọ́n try láti convince àwọn tí wọ́n jẹ́ ọmọ wọn àbáwọn èèyàn tí wọ́n rí jáde lọ títí nú wọn ni pé ẹ mọ́tẹ́ lọkùnrin yìí o ó ń parọ́ mọ́ lọ́wọ́ mi àwọn onígbàgbọ́ nú ẹ ntáwọn àtàdẹ̀ jẹ́ bàbá yín àbí ntá jẹ́ ọ̀gá yín ntá bá ti ṣe ẹ̀wọ̀n ṣe àsìn wọ́n ń sọ pé ká má tẹ̀lé ànábì ọlọ́run ṣùgbọ́n ń pèpè sọ́dọ̀ ara wọn tí wọ́n fẹ́ ká ṣe nǹkan táwọn ń ṣe wọ́n pe ànábì ọlọ́wọ́n bá wọ́n pe lókùrọ́ wọ́n ló dáadáa parọ́ mọ́ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni àwọn òní gbàgbọ́ nù rẹ̀ ń tiwa qala rabbi nsurni bima kadhabun ànábì ọlọ́wọ́n bá yìí onírè ọlọ́wọ́n mi o nsurni ràn mí lọ́wọ́ bima kadhabun wọ́n ń pè mí lónírọ́ wọ́n ní mò ń dáadáa parọ́ mẹ́rin qala amma qalil ọlọ́ni wò fún wọn lẹ́yìn àsìkò fẹ́ tó la yusbihunna nadimin gbogbo wọn ó kábàámọ̀ lórí nǹkan tí wọ́n sọ fa akhadhatuhumu sayhatu bil haqqi ọlọ́run ní ariwo ó bá gbá wọn mú bil haqqi ní ti òdodo torí pé dìsáàbù káriwo gbá wọn mú faja'alnahum ghutha'an ọlọ́run ní àwa sọ wọn di ghutha'an ghutha'an òun náà ní nǹkan tí omi ń gbé àwọn ìdọ̀tí tó ń gbé ọlọ́run ni a sọ wọ́n di gùfà fọ́bọ́rọ̀dẹ̀ lè kọ́ mi zọ̀lìmí ọlọ́run ní ìgbé jìnà sí ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run kó máa bá àwọn alábùsí èèyàn gbogbo àwọn nǹkan wọ̀nyí ni tí àwọn èèyàn rí àwọn àṣẹ́kùbọ̀ àwọn ìlú wọ̀nyí àwọn èèyàn wọ̀nyí à ń rí àwọn traces wọn bí ọlọ́run bá ṣe pa wọn run àwọn ìjọ samudawa ni àbí àwọn ìjọ áàdì ni bọ́lọ́run bá ṣe pa wọn run ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ni ó ní fọ́ amma samud fọ́ olékó bi tọ́ríyà wa amma adun fọ́ olékó bi rihin sọ́rọ̀sọ̀rìn àtìyà ọlọ́ọ̀ ní àwọn ìjọ ad ọlọ́ọ̀ ní apàwọn bi rihin pẹ̀lú atẹ́gùn ńlá ìjì ńlá sọ́rọ̀sọ̀rìn àtìyà tó ṣe wípé ohun tó ń súfèé àtìyà tó lágbára sàkárà àlehìm sábà àlàyálin wà sàmániyàtà àyàmì hosùmá ọlọ́ọ̀ni àdẹ́sí wọn fún ọjọ́ mẹ́jọ sábà àlàyálin òru méje wà sàmániyàtà àyàmì àti ọjọ́ mẹ́jọ sàkárà àlehìm sábà àlàyálin wà sàmániyàtà àyàmì hosùmá tó ń gé wọn ń gé kúgé tó bá gbé ẹlòmíì yóò gbé dálẹ̀ tó ṣe pé yóò fọ yamayama. Yama fatara kawma fi asọ́ra ọlọ́run ní ẹ̀ wà á rí wọn bí wọ́n ṣe kú dàálẹ̀ ká àna ọmọ àjàzù nakhlin khawiya ọlọ́run ní bíbà tá a sọ pé kùkùté igi tó ti wó ni wọ́n fa altara lahum min baqiya ọlọ́run rẹ̀ ànábi jó ráṣẹ́kú bọ̀ wọ́n bí ọlọ́run pa wọn ń pakópa látara pé kí ni wọ́n ṣe ìkọjá àlà iṣẹ́ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ni pé tó bá pa wá láṣẹ pé ká má ṣe nǹkan ó kọ̀ fún wa pé ká má ṣe nǹkan àbúpá aláṣẹ ká ṣe nǹkan tá a bá ń wò pa gbọ́n àbáwọn kan nu wa wọ́n wò pa àwọn làwọn lajú àwọn làwọn lówó àwọn làwọn lókìkí àwọn làwọn jọba ọlọ́wọ́ bó rọra máa fi wọ́n lẹ̀bẹ́ yóò máa wò wọ́n ran títí tí ìyọ ọlọ́wọ́ bó fi dé tí ìyọ ọlọ́wọ́ dé yóò gba wọn mú ní ìgbàmú tó ní agbára eléyìí nǹkan tó yẹ ká ronú sí ni àárín àwọn àmì yẹn dáadáa àwọn ìlú tí wọ́n jẹ́ the most developed countries in the world lónìí Amẹ́ríkà ìgbà míì tí hurricane àbí kankan míì bá gbá wọn mú yóò ṣe wọ́n yánmọ̀yánmọ̀ ní àwùjọ tó ti gbá wọn mú ni ìjọba ò wá rí nǹkan kan ṣe sí rí nǹkan ṣe sí that is wọn nílé stop ẹ̀ nǹkan yóò ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo yẹn náà ni àṣìwò pé kí ni àwọn náà lè ṣe àwọn náà lè ṣe ìlú mi ó máa bẹ iná kan bẹ yọ ń bẹ fún days wọn ní rí pa adẹ̀bìlì ìpáwọn tán lè ṣe tán lè ṣe ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́wọ́n bá kan fún aláwọ̀ àpèjúwe díẹ̀díẹ̀ ni tí ọlọ́wọ́ subhanahu wa ta'ala tó bá gbé ìyẹ̀ ẹ̀dẹ́ kò sẹ́ni tó lè stọ́pù ẹ̀ ẹ̀ ó ní kìíní kan tán fi ń dictate nǹkan pé nǹkan máa ṣẹlẹ̀ irọ́ ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ì ṣe tán láti fi ìyà jẹ àwọn èèyàn ni àwọn ìjọ rad ọlọ́wọ́ bá ṣe wọ́n báṣubàṣu bẹ́ẹ̀ làwọn ìjọ samudawa náà ọlọ́wọ́ bá yanjú wọn ló fi jẹ́ pé agbọ́rọ̀ rẹ̀ ra wá lẹ̀ gbogbo tó rò pé onílọ́pọlọ onílówó oníníyì ìrọ̀ gbogbo ẹ̀ tí ìyá ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bá dé kò sí tó lè dá dúró ló fi jẹ́ pé nílà akáyè èèyàn lẹni tó juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fún ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ìgbà tí wọ́n ń pe ànábì ọlọ́wọ́ bá ń pè lónírọ́ ní ọlọ́ ń pa ànábì ọlọ́wọ́ bá tọrọ onírìí ọlọ́wọ́ bá ọ̀nsọ́rùnì ọ̀nàbí lọ́wọ́ ìmọ̀kàtàbùrù wọ́n ń pè mí lónírọ́ ṣùgbọ́n gbà tí a dé wọ́n padà rí pé ànábì oríṣi onírọ́ wọ́n rí pé ànábì ọlọ́run ọba ò parọ́ òdodo ló ń sọ fún wọn bó ti jẹ́ pé wọn kan fúnra wọn mọ̀ wípé òdodo ló ń sọ fáwọn ṣùgbọ́n kọ́ lọ́mọ subhanahu wa ta'ala mọ̀ fún wa ní ọkàn tí ó ju ọkàn tó le koko tí ó le kòdodo àwọn ará àwọn kùrẹ́ṣì àwọn ará mẹ́kà wọ́n tọrọ èyí tí wọ́n sọ pé ìrẹ́ ọlọ́run ọba tó bá ṣe pé nǹkan tí wọ́n mọ̀ ń sọ yìí òdodo ni fi wá mọ̀nà lọ síbẹ̀ wọ́n gbà pọ́ lọ́wọ́ bá ń bẹ ṣùgbọ́n tí wọ́n ń takò òun ni pé kí ni muhammad ń ṣòjíṣẹ́ ọlọ́run ọba sọlọ́láhu alayhi wa sallam ní tí wọ́n ń takò òun ni pé kò sí ní tó ń jẹ́ ìgbéǹde ayé yìí náà ni táwọn bá ti kó àwọn àwọn kọ̀ǹtínú gbèsè ayé ṣùgbọ́n èyí tí wọ́n sọ pé ìrẹ́ ọlọ́run ọba tó wá ṣe pé ní tí wọ́n mọ̀ ń sọ yìí òdodo ni nǹkan wá fún ṣùgbẹ́ni tó ní nǹkan ṣe ni wọ́n ní aláhùnmá nǹkan náà adáwọ̀ alḥakọ́mi ní indik fa amtira aleyna hijara tẹ̀mínà sàmá àwọn tí nàbí adábìn alim ìwọ ọlọ́mọ tó wá ṣe pé tí ọkùnrin ń sọ òdodo ni rọ̀jò òkúta lò wá lórí láti sánmọ́ àbí kó fìyà tó lágbára jẹ wá a rí pẹ́ni tí ó sírọ́sì ni bí ìgbà tí yẹn ń fihàn ṣàwádà tí wọ́n fihàn ṣe ẹyẹ so ọ̀pọ̀lọpọ̀ wọ́n dẹ̀ ní wọ́n pa wọ́n ń pakúpa ní àwọn ojú ogun tó ṣe wípé a ní ojú ogun tó ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí àti àwọn kìfìrí so kí la fẹ́ ló ń belé yìí ò ní pé kí n kálukú wa ká padà sọ́dọ̀ ọlọ́wọ́n ba pẹ̀lú pé ká tẹ̀ láṣẹ rẹ̀ ẹni tí ó sin lọ́run yóò sin ẹ̀dọ́ ọlọ́run ẹni tí ó sin lọ́run yóò sin ẹ̀dọ́ ọlọ́run torí ẹ̀ ló jẹ́ pé ìgbà míì ti máa gbọ́ àwọn tán pé náà professor kan kàmárà ẹlòmíà ní òun free thinker òun mata socialist lòun òun kìíní kan communist òun eléyìí marxist eléyìí hellenist irọ́ gbogbo ẹ̀ èyí ẹgbẹ́ ẹ̀ náà ló ń sìn ìròrí karl marx ló ń tẹ̀lé ìròrí vladimir lenin ló ń tẹ̀lé so o ò fẹ́ tẹ̀lé ntánẹ́bí muhammad sallallahu alaihi òun tẹ̀lé ìròrí èyìn ẹgbẹ́ rẹ̀ tí ọlọ́wọ́ bò recognize lára àwọn ọmọ ogun ṣọ̀tàn lẹni tó ń tẹ̀lé so bó sin lọ́hun òun sin ẹ̀dọ́ ọlọ́wọ́ ọba ìkanu méjèèjì ó ṣẹlẹ̀ ṣùgbọ́n kó yẹpẹrẹ ara ẹ fún ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala eléyìí ni nǹkan tó pẹ́ẹ́lé eléyìí ni nǹkan tó ṣe pé yóò mọ ẹ ní àti bọ̀tán dáadáa torí pé bó pẹ́ bóyá ọlọ́wọ́ bó gbé ẹnì kọ̀ọ̀kan wá dìde ẹni tó ṣàbòsí ọlọ́run ó san án lẹ́sàn àbòsí rẹ̀ ẹni tó dẹ̀ ṣe dáadáa ọlọ́run ó sun náà lẹ́sàn dáadáa rẹ̀ abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó rọpọ̀ ẹni kọ̀ọ̀kan wá fún òdodo kó fi ẹsẹ̀ wa nílẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ kó ṣe islam ní ẹ̀sìn tí ó rọrùn fún wa kó mọ̀ ní wa lára kọ́lọ́mọ̀ subhanahu wa ta'ala kí fi ẹsẹ̀ wa múlẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ wa sallallahu muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka lahumma bihamdik أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك